ìkẹ́ ọlọ́run ọlá rẹ̀ kó bá anábíwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam lẹ́yìn náà kó bá wá kẹ́ gbogbo àwọn ìyàwó anábí sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn ará ilé ẹ̀ àti gbogbo àwọn sàhábà lápapọ̀ àti gbogbo àwọn tí wọ́n ń tọrú pátá náà fi títí yóò fi dọjọ́ gbéra kẹhàmà lẹ́yìn ní atúntọ́lọ́dọ̀ ọlọ́run látara wípé adájọ́ ọlọ́run ọba àlèkè ọlá ní pé tí ó kò àbẹ̀ ọlọ́run ọba àlèkè ọlá kó mọ́sà jẹ́ kí kò sọnì kọ̀ọ̀kan wa lẹ́sàn-án rí àrẹ̀kí gbogbo ọmọ ìyá lápapọ̀ àtàwọn elétò ọlọ́run ọba àlèkè ọlá jẹ́ ká bá yọnu ẹ̀ pàdé la ilé ìwé ọlọ́run ní ṣe ní àfihàn fún wa àkọlé yìí tí wọ́n ní káyé bára sọ̀rọ̀ òun náà ni tí wọ́n ti sílẹ̀ láyé fún wa kí wọ́n tó gbé gbohùngbohùn sọ fún wa òun náà ní tá a mọ̀ sí ẹbọ àwọn ọ̀ràn ẹbọ bákan náà ní àwọn ewu ló ń bẹ níbi ẹbọ ṣíṣe bàbá ni aṣẹ́rìkù gbogbo àrùn pé èdè lárúbáwá ni káàdì sọ nípa pé kí ni yorùbá ń pè é náà náà pè ní ẹbọ ẹbọ ṣíṣe wá ní kì í ṣe gbólóhùn tí ó pamọ́ fún wa nílẹ̀ yorùbá gbogbo àná làmọ̀ tí wọ́n ń pè ní ẹbọ àbí ká sọ pé ẹlẹ́bọ. pàtàkì jùlọ àwa mùsùlùmí yìí inú tí ó gbajúmọ̀ ní tí agbájúbá àbí ní ìdílé kọ̀ọ̀kan ni àbí nínú ìlú kọ̀ọ̀kan ní àwọn nǹkan tí ó gbajúmọ̀ tí agbájúbá òun náà ni àwọn ẹbọ wọ̀nyí. so tábà wá ní àṣírikú kí là ń pè ní ẹbọ òun náà ni ká mú ẹnìkan ní igbákejì àbí ká mú ẹnìkan ní ẹni tí a fi jọ àpèjúwe ọlọ́run ọba àlìkè ọlá subhanahu wa ta'ala níbi iná sì máa ń tà ń sọ yíwọ̀ yí ènìyàn nípa wípé kò sí ẹnìkan tó bá ọlọ́run kẹgbẹ́ nígbà tí ó dá sánmà kò sí ẹnìkan tó bá kẹgbẹ́ nígbà tí ó dálẹ̀ kò sí ẹnìkan tó bá kẹgbẹ́ nígbà tí ó ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ńláńlá tó ṣe tí ó da omi tí ó da òkè wà á ń tún tà àlàmù ìgbà tẹ́ ẹ mọ̀ báyìí kéré tá a ti máa wá ẹnìkan tá a máa fi kẹgbẹ́ ọba adẹ́dàá eléyìí ni tá a mọ̀ sí الشرك eléyìí tó máa ṣírík tábàwọ̀ táàpù ní aṣọ èyí tó tóbi inú àwọn sábà tí máa ń fa kí ọmọ ẹ̀dá ènìyàn àti àlìjànú kí wọ́n mú kan bá ọlọ́wọ́n bá àlejò ọlákẹ́gbẹ́ kan mẹ́rin kan tí ó máa bá ọlọ́wọ́n bá àlejò ọlákẹ́gbẹ́ nínú àwọn nǹkan tá a dárúkọ yìí. èyí tó tóbi jù nínú àwọn sábàbù ẹ̀ òun náà ni aljahalu ti tafidillah subhanahu wa ta'ala àìmọ̀kan níbi ìṣe ọlọ́wọ́n bá àlejò ọlá níbi tafid. òun ló lórí ń tó tóbi jù tí ń pasábà bí táwọn èèyàn fi máa mú ọlọ́run ní tá máa mú ọlọ́run míì lákẹgbẹ́ ọlọ́run ìmọ̀ ńgbà míì ní kó jẹ́ pé àwọn tó mú ọlọ́run míì lákẹgbẹ́ ọlọ́run rẹ̀ ńgbà míì ní àwọn lè mọ̀mọ̀ torí pé tí wọ́n bá bàbá wọn tí wọ́n ń se ni wàkọ́rí wà jáde náà àléhìn wàhálà àtàrí àwọn bàbá wọn tí wọ́n ṣe ń ṣe iṣẹ́ yẹn bá ṣe ń ṣe làwọn náà rò pa wọn ń ṣe é bẹ́ẹ̀ torí pé gbólóhùn bá bàbá bí wọ́n ṣe ń ṣe rèé in ti ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yẹn tí ọlọ́run ọba àlékè ọlá kó wá sí abẹ́ rẹ̀ orí burúkú ńlá ń púpọ̀. torí pé àbàbọ̀ ọmọ sọ fún wa wípé ń ta bá àwọn òbí wa tí wọ́n ń ṣe ńgbà náà ni pé níjà yóò tòrò òní jẹ́ kí ìlú ó tòrò òní jẹ́ kébi eku ó máa kébi eku ó sì ní jẹ́ kí ẹyẹ ó máa ké bí ẹyẹ òun níjọ́kọ́ ọmọ nìyàn fọ̀m bí ọmọ nìyàn ìgbàgbọ́ àwọn bàbá yìí rọ̀ mọ́ àwọn nǹkan wọ̀nyí títàwọn náà wá báwọn òbí wa tí wọ́n ń ṣerú nǹkan yìí nìyí àìmọ̀kan ẹ̀ ó máa ló bá bàbá àìsẹ́mu ni ọmọ ó máa rọ́lù tí wọ́n máa ṣe nǹkan yẹ́n jẹ́ sí pé ní táwọn fi ń ṣe ó níwájú àbíkọ́ àwọn ànábì ọlọ́run ni wípé bá a ti báwọn bàbá tí wọ́n ń ṣe náà rí kí ni yàtọ̀ ti kílẹ̀ Wala, tiwa wàlà òṣà Allahu ma ashrakina wàlà àbáhùnà bọ́lá ń bá fẹ́ ní kì ṣe pé a máa ṣe ẹbọ pẹ̀lú rẹ̀ àwọn bàbá alóò bá sì máa jẹ́ pẹ̀lú rẹ̀ tó tún mọ̀ pé bá ó jẹ́ àìmọ̀ká tó tóbi tí ń kọ́ sí ìmọ̀ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlékè ọlá torípò ìmọ̀ká ìmọ̀ká nípa sábàbí eléyìí ni ọlọ́run ọba àlékè ọlá subhanahu wa ló wá fi rán àwọn òjíṣẹ́ látòrí gbogbo wa mọ̀ yẹn òun náà ni ànábì alayhi salatu wa salam obi dórí anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba àlekọ́ lára àwọn òjíṣẹ́ yìí kan wá máa sọ nǹkan méjì fáwọn ènìyàn àkọ́kọ́ kan máa fi àtọ̀fíì kí wọ́n máa fi rinlẹ̀ fún àwọn ènìyàn kan máa kó àwọn ẹ̀dá kúrò níbi òkùnkùn àìmọ̀kan nípa tọ̀fíì bákan náà ni. kaasị ma máa kọ̀ fún ọmọnìyàn nípa yìí máa ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run torí pé níta àmọ̀ sí dédú tawhid òun ní kí ni ó ìdàkejì ìfi ọlọ́run lọ́kan ìdàkejì ẹ̀ náà ní ẹbọ ṣíṣe pẹ̀lú ọlọ́run láàrin náà àwọn àyà tí ọlọ́run ọba àdékè a rí pé sẹ́ẹ̀ náà ni àwọn òtítọ́ ọlọ́run wá jẹ́ ọlọ́run ọba àlékè ọlá subhanahu wa ta'ala ọlọ́sọ̀sọ́ àbíyá àyà twenty five olùwà máa arsalna min qablika min rasuli illa nuhiya ilayhi annahu la ilaha illa ana fa'budun ọlọ́ni àwọn ọlọ́run àrà àwọn òjíṣẹ́ kan síwájú rẹ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam àfi ká ránṣẹ́ sí òjíṣẹ́ kọ̀ọ̀kan yẹ bẹ́ẹ̀ pé kí ni o annahu la ilaha illa ana pé èmi nìkan la ilaha ìjọsìn òótọ́ sí ẹlòmíì má lódodo illa ana àyàfẹ́ mi ọlọ́run nìkan ṣoṣo. -so ẹ má gbé ìjọsìn mú fún ẹnìkan àyàfi Allah ọlọ́ni fa àbùdùn ọlọ́run wá pa àti àtàwíìdì níbi wípé èmi nìkan náà ni ẹ máa fi ìjọsìn yín fún èmi nìkan ni ẹ máa jọ́sìn fún tí a bá wọ àyà ẹlẹ́ẹ̀kejì ní sọ́tù náhàlì àyà thirty six ọba adẹ́dàsọ fún wa wípé wọ́n làkọ̀ jùbọ̀ àtúnà. في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ọlọ́ni àwọ̀ ọlọ́wọ́ bá lékè ọlá subhanahu a ti gbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde fi umma lórí gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan lórí umma kọ̀ọ̀kan a ní ibudullah ẹ sọ fún àwọn awúmọ̀ta bára yín sí wípé aláàníkan ni kẹ́ ẹ máa jọ́sìn fún fásitẹ́ni butahood ẹ máa dènà sí àwọn àmà fi ẹlòmíín rọ́pò ọlọ́run ìtàhúùtì gbogbo àwọn ọ̀ràn tí ẹ bá gbé kalẹ̀ tẹ́ ẹ fi wọ́n wí ọlọ́run tẹ́ ẹ máa wá fún àwọn nǹkan yẹn ní ìjọsìn tó yàtọ̀ fún ìjọsìn tó yẹ fún ọba adẹ́dàá ọlọ́run ni ẹ dènà sí fásitẹ́ni butahood tábùtì nìyẹn gbogbo ní tẹ́tà bá ń gbé kalẹ̀ tẹ́ bá ń wárìrì yìí fún tí wọ́n ń fún ní àwọn ará àjọsìn tó yẹ kí wọ́n fún ọba adẹ́dá ọlọ́ni àjìnà sí tọ́ba wo sọ́ra ayé alákọ̀ọ́kọ́ nígbà tí ọlọ́wọ́ ọba àlejò ọlọ́mà parí rẹ̀ ní suratul anbiya ó ní fa abudun kí lọ́lọ́ sọ láàyè yìí iqraru tashih Allah subhanahu wa ta'ala aqarra tashih ọlọ́run fi tàwídìí rinlẹ̀ fún wa wípé àtàwídìí yẹn nìkan ẹ̀fọ́ ọlọ́run nìkan níjọsìn ìsáwọn òtítẹ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì nígbà tí ó parí sórí ẹlẹ́ẹ̀kejì ayé ẹlẹ́ẹ̀kejì yẹ kí ló sọ ó ní wájú tẹ́ni bú tọ́ọ̀gùtì ẹ̀jìnà sí ìmọ̀ ṣe kí ni o ìmọ̀ ṣe sà àbá kí ni yẹn o nọ́ọ̀sù ṣìrìkì ọlọ́run kọ wípé ẹ má ṣe òṣà mọ́ ẹ má ṣe ẹbọ pẹ̀lú èmi ọlọ́run. ó túmọ̀ sí àwọn anábì ọlọ́run tí yọ àwọn ẹ̀dá kúrò nínú rẹ̀ òun náà ní òkùnkùn sí ẹbọ bóyá a ṣe pẹ̀lú mímọ̀ ni àbá a ṣe pẹ̀lú àìmọ̀kan èyíkéyìí tí ó bá wù kó ṣẹlẹ̀ sí ọmọ ènìyàn ń bẹ̀ ọlọ́wọ́ bá àlekè ọlá fẹ́ yọ wá kúrò nínú òkùnkùn ẹbọ ó fẹ́ fi wá sínú ìmálẹ̀ èyí tá a mọ̀ sí kínú atọ̀hì so tí máa wípé iṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run iṣẹ́ àwọn ànábì ọlọ́run èyí kan méjì tọ́lọ̀ ọba àlékí ọlá subhanahu wa ta'ala gbé wọn dìde fún náà lélẹ́yìí òun náà ni kí wọ́n máa fi ìta àmọ̀ sí atọ̀hì káwá fìrìlẹ̀ fáwọn ènìyàn àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run nìkan ni ká fún níjọsìn bẹ́ẹ̀ náà ni ta bá sì fi tàwíìdì rinlẹ̀ ẹ̀dà kejì èké là ń ṣe à ń gbàdànù nígbà tá a bá sọ pé wà látàsí jùdú lìṣàmùsì wà lálùkọ́mẹ̀ wà jùdú lílà ẹ má forí kalẹ̀ fún gbogbo nǹkan tí bóyá sẹ́mà ní ilẹ̀ ní àti gbogbo tí ń bẹ nílẹ̀ wà jùdú lílà ọba adẹ́dá nìkan ni kẹ́ ẹ máa forí balẹ̀ fún ó túbọ̀ wípé agbáadà ní wípé ẹ má forí balẹ̀ fún òòsàkọ́kẹ́ náà nìyẹn èyíkéyìí yóò sa ẹ̀ gbọ́dọ̀ forí balẹ̀ fún ìdá sọta bá ti fi tàfíìdì rinlẹ̀ ìdàkejì ni pé à ń sọ kíni o à ń ṣe náà fi ṣe à ń gbá ṣírkù tí ń pè ní ẹbọ à ń gbá dànù bẹ́ẹ̀ náà nígbà tá a bá ń gbá ẹbọ dànù ìdàkejì ẹ̀ ni wípé à ń fi kíni o a ń fi tàwíṣíìdì rinlẹ̀ wípé gbogbo òran àjọsìn tá ń gbádànù yìí o ẹni tẹ́ máa fún oníta ní Allah ní Allah nídìí eléyìí iṣẹ́ tí ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ àwọn ànábì ọlọ́run èyí tó wá jẹ́ fún àwọn ìgbà nìyẹn. bákan náà wọ́n ní ká sọ̀rọ̀ nípa anwa'uhu yani anwa'u shirk ìrà wo ni shirk kú sí alákọ̀ọ́kọ́ àwọn olùmọ̀ ní ìbámu sí sí ń bẹ nínú al-Qur'an al-Karim àti nura anabiwa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n pín ìtààmù sí àṣírikú ìra rẹ̀ wọ́n pèsè ọ̀nà méjì wọ́n pèsè ọ̀nà mélòó ọ̀nà méjì. látara wípé gbogbo ọ̀rọ̀ ṣírkù tá a fẹ́ ṣe abẹ́ méjèèjì yẹn ni màsábà bọ́ sí gbọ̀dọ̀ pé àwọn alábẹ́ẹ̀rẹ̀ náà tún wá ní àwọn ìran ìran ìran àmọ́ àkọ́kọ́ níta mọ̀ sí àṣírikú ẹbọ ṣíṣe ọ̀nà méjì ló kókó sí ẹ̀rọ àkọ́kọ́ gbogbo alámọ̀ àti ẹlẹ́ẹ̀kejì àwọn olùmọ̀wá ní àṣírikú akbar àṣírikú he àṣírikú akbar ẹbọ tó tóbi ẹbọ nílá ẹbọ wíwo tábà wá ní àṣírìkọ akbar ẹbọ ńlá lélẹyìí kí la gbàlérò nípa rẹ̀ òun náà ni pé gbogbo ẹni ó bá ti ṣe ẹbọ yẹn rèé mukhriju minal millah ìmọ̀ ń fa sábà bí kéyìí jáde kó nu islam wà muhbitu li jami'il a'mal ń sì máa ń ba gbogbo sẹ́tẹ̀yìn bá ṣe ṣáájú kó tó ṣẹbọ yẹn yóò ba gbogbo ẹ̀jẹ̀ yẹyẹ lópin ìgbà tí bá sì ń ṣe ẹbọ náà gbogbo iṣẹ́ tó bá tún ń ṣe lẹ́yìn rẹ̀ lẹ́ni tí ò dáwọ́ gbogbo ẹ̀ pátá ni ó máa bàjẹ́ mọ́ lọ́wọ́ wà múhùjẹ́bù ahlaki wal khusra èyí tá a tún sọ yìí òun máa ń kọ́ sí i tí máa ń ṣe fún ẹni tó bá ṣe ni pé ó máa ń parun ni gbogbo ẹni tí a bá kárú ẹ̀ mọ́ lọ́wọ́ ó kó parun ló lọ o bákan náà ni ó fìdí wọn ṣe sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lófò bákan náà ni wàhùwà akbaru alkaba'ir nọ́mbà wá ẹ̀ṣẹ̀ tó tóbi jù ní gbogbo ẹ̀ṣẹ̀ ní áyá òun ló lè kọ́kọ́ tó tóbi jù òun ló tóbi jù. ọlọ́wọ́ bá alikẹ́ ọlá subhanahu wa ta'ala suratu Zumar ní àyà 65 ọlọ́ni wa laqad uhiya ilayka wa ila alladhina min qablik la in ashrakta la yahbatanna 'amaluk wala takunanna min al-khasirin ọlọ́ni rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam wa laqad uhiya ilayka. àtẹ̀ránṣẹ́ sí ẹ o wà ilà lẹ́bí iná mi ń pàbílìk kìí ṣe wọn nìkan lára irúṣẹ́ yẹn sí ẹni tá a sọ fún ẹ yìí a sọ fún gbogbo àwọn tó ṣáájú tó jó òjíṣẹ́ ṣáájú rẹ ọlọ́ni bá ṣe kì wọ́n lọ́nà lérí o ọlọ́wà bá nàbí pé láyín aṣọra kìtà bọ́ ṣe jó tó mo ṣe pẹ́ ẹ lé tó bí wọ́n pé ìwọ lọ dé mo tún wá ṣe ẹni aṣáájú gbogbo àwọn òjíṣẹ́ ìwọ la kẹ́yìn dé gbẹ̀gbọ́n ìwọ ni mo pọ́nlé ju gbogbo ọmọ ẹ̀dá ènìyàn àti àlùjànnú lẹ́yìn àṣírà pẹ́tà bá a bá gbẹ́rù gbọ́n rí tọ́ ọ bá lọ sí ẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọba àlékè ọlá láyé bàtọ́ nà ámẹ́lòkè iṣẹ́ tí rẹ̀ ànábì ṣe ìní tijú ẹ̀ mọ́ ìdá ànábì rẹ̀ ìní tijú mọ́ lára mọ́ láyà ìbátan ní àmàlù gbogbo sáré pátá ń sì bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ wàlá takù nánà mi náà kọ̀ọ̀sìrí gẹ́gẹ́ sọ fúnra ànábì kò sí ọ̀nà tó lè gbà ọ̀nà àbáyọ òsì fún ẹ mọ́ ọ̀kan náà àwọn tí ó jẹ tí ó táàmù kíkà fún olófò alákọ̀ọ́kọ́ lọ́ọ́ jẹ ìyẹn ni pé tí ó ṣòfò sẹ́rẹ̀ gbogbo tó ṣe láyé tí ò ní lẹ́sẹ̀ kan níwájú ọlọ́run ó ní rẹ Muhammad jẹ sallallahu alayhi wa sallam àwọn Yorùbá sọ fún wa wípé bàbá fẹ́ sọ pé òdero bàbá fẹ́ sọ pé òdero bàbá kọ́ jáde ẹni ọkọ̀ọ̀kọ́ bẹ́ lórí abẹ́jọ́ kọ́kànlẹ̀ lẹ́gba òun náà ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àbọ̀mọ rẹ̀ tó ọkọ̀ọ̀kọ́ fojú kà ẹni tó ti jú parí òdó fẹ́ ro lónìí ẹnu ọba kọ́kọ́ tọwọ́ bọ́ta pé ìgbọ̀rọ̀ rẹ̀ nìkan kẹ́ńta ẹnu ọkọ̀ bọ́ta ni bàbá rẹ̀ ọ̀fun ni ẹ̀gbani tó bá yẹ bẹ lérí dànù hàn kálukú wà pé ọmọ rẹ̀ bá bọ́ sọ pé ẹ má dé lágbádá ó bẹ́ bàbá rẹ̀ lórí ó kú gba bẹ́ni tí ò lè bẹ́ ó kú ya ẹni tí ò lè bẹ́ ó kú ọmọ ẹni tí ò lè pa bọ́lá ń bá gbójú sókè tá nàbì sàlásà tó ti já nàbì rẹ̀ yìí pé bẹ́ẹ̀ ọba yìí sẹ́gbọ́ sí ọlọ́run ọba èmi ni láyà àbàkọ́ na amaluk ní ti yúdà nàbì lọ́dọ̀ mọ́ọ́lá ní ti bàṣẹ́ rẹ̀ jẹ́ wọ́lá takùn nẹ́ẹ̀nẹ́mìlẹ́lẹ́kọ̀ọ́sì rí. ọdún àná àwọn olóko ẹni tí ó jẹ alákọ̀ọ́kọ́ olóko wọ lọ́jọ́ bẹ́ẹ̀ àá ṣé wàá lè rẹ bàbá ìyá brọ́dà sisters kí ni ẹ lọ́dọ̀ sọ́ọ̀ tẹ̀kẹ́ náà nàbì ni sallallahu alayhi wa alayhi wa sallam mo wá fi kó máa fi balẹ̀ wípé ni wàhálà tí yín lè jù eléyìí ò da tọ̀hún ò da eléyìí ọ̀ọ́tẹ́ kan náà nábì ọlọ́run bá dojú kọ ẹni tó ráníṣẹ́ sí gbogbo wa tó jọ ọ́ lójútù pé tọ́ ọba ṣe é ń ba ìpá rẹ̀ gangan jẹ́ ìṣẹ́lẹ̀ ní oṣù èmi ò mọ bí ìwà ṣe wá jẹ́ pẹ̀lú kò sí wàhálà láti kò sí ìtẹ́lẹ̀ fún àwọn àbámi àbí ìyá mi rẹ̀ pé ẹ̀ ṣe wá iná ni kò sí wàhálà kankan sí àtijọ́ bọ̀ ni sáà nábì náà dọ́rùbọ̀ tọ́lọ́ fi ba ibẹ̀ ànájìdé àdìkà àmọ́ bọ̀ kó tó ànábì náà dé kò dọ́rùn bọ ikú ẹyọ kan tó kú náà ló kú kò sì ní wáyé má. ìzàn ọmọ ìyá ní Islam eléyìí tó fún ìta mọ̀ sí ashirikul akbar muhbitul al'amal ìta pè ní ẹbọ ńlá tá a sọ yẹ rèé ìmọ̀ ń ba gbogbo ṣe ìdájẹ́ ni. so bọ́lọ̀ bá kà nígbà Muhammad sallam nílò báyìí káwa náà múra yẹlú pa tí òjíṣẹ́ ọlọ́run fúnra ara rẹ̀ ní sallallahu alayhi wa alihi wa sallam inú hadith bakra abu abi bakra tó gbà wá ọlọ́mọsá bá yọnu sí olóòjíṣẹ́ ọlọ́run ní pé ala unabbi'ukum bi akbaril kaba'ir ẹ̀yin sábẹ́ ẹ̀ wá ní tẹ́tí síbí kí n fún yín ní ro èyí tó tóbi jù náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá akbaru likabair èyí tó tóbi ju gbogbo ẹ̀ṣẹ̀ lọ yáyá anábì wá sọ yóò láyọ̀ kan báyìí sàábì ẹ̀mọ̀ tẹ́tí ẹ̀mọ̀ gbọ́n tí mo fẹ́ sọ yìí <laughs> báyìí bá ń pààyàn eléyìí ju pé pa ní lọ o ẹ̀mí pa ẹ̀mí ó ju eléyìí ó ju lọ o èyàn tẹ̀ ya rẹ̀ ó ju lọ o èyàn tẹ̀ bàbá rẹ̀ ó ju lọ o èyàn jalè ó ju lọ o èyàn sìnà ó ju lọ akbaru likabahir ẹ̀yin tàbí ẹ tẹ́tí sí mi ẹjẹun fún ilé ìró tó tóbi jù ní àwọn ẹ̀ṣẹ̀ ó wá sọ bẹ́ẹ̀ lẹ́yìn mẹ́ta fún àwọn sàádé kó tó sọ̀rọ̀ tíra ní ibi ó sọ alákòókò tó ní ẹ̀ríkínú ali ishraku billah ali ishraku billah ìṣẹ́bọsọ́lẹ̀ mọ̀ni ìwọ́lọ́wọ́ ọba àlekí ọlá ìwọ́ orogún pẹ̀lú rẹ̀ mọ̀ni. ìmẹ́nìkan lẹ́ni tá a fi ṣe àpèjúwe ọlọ́mọ gbogbo ọ̀rọ̀ àwọn ẹran ẹbọ tẹ́ ma máa gbọ́ bọ́lọ́mbà kádàrá rẹ̀ àti tẹ́ ẹ ti gbọ́ síwájú eléyìí mà ní ànábì máa ń kìlọ̀ fáwọn sàhábà àjọ náà tẹ́yìn mùsùlùmí etí mélòó ẹjọ́ ń sọ fún yìí tó tóbi inú àwọn ẹ̀ṣẹ̀ ó mà ní pẹ̀lú ọlọ́run táwọn àfáàdó lónìí tí wọn olùmọ̀ ń kékeré tí wọn tí wọn ọlọ́run mọ̀ yàwọn àfà tí wọ́n bá rí àwọn ènìyàn lábẹ́ nínú mọ́tò wọn wọ́n bá apá wọ́n bá ọyàn obìnrin wọ́n bá akọ ọmọkùnrin kí là ń lékù yìí ẹni tó fi ìnìmọ̀nà gàgà tó náà tó wáá jẹ́ni tó sì nà níbo la fẹ́ dá sí. anabi sallallahu alaihi wa sallam ó ní al-ishraq billah al billah náà ni ìmọ̀ sí ẹbọ pẹ̀lú ọlọ́run òun náà ni sí ẹbọ pẹ̀lú ọlọ́run eléyìí tún máa shirkul al-akbar ìran nínú àwọn ara tí wọ́n pín ẹbọ si ta ni àwọn ìpín mi ṣirkul asgar ẹbọ kéékèèké eléyìí ní títí ẹ̀ òun ò múyàn jáde kó òun islam ṣíṣe rẹ̀ tàkọ́kọ́ bẹ́yẹn bá ṣe ẹyọ kan rẹ̀ gbogbo sẹ́tẹ́ tó ti bàjẹ́ èyí tí bá tó ṣe ọmọ ìbàjẹ́ àti tó bá túbá lókù abẹ́lẹ̀ yìí ti tiẹ̀ ò múyàn jáde kó òun islam bẹ́ẹ̀ ni kò bá gbogbo sẹ́tẹ́ yẹn ṣe tẹ́lẹ̀ jẹ́ iṣẹ́ tá a bá fi kẹ́gbẹ́ pẹ̀lú rẹ̀ ni ó bàjẹ́. yẹni pé sẹ́tọ́ bá ṣe lọ́wọ́ tó wá sí ẹbọ pẹ̀lú rẹ̀ bóyá ń kírun ni ọwá sí ẹbọ níbi irun rẹ̀ nínú tí Islam bá pè lẹ́bọ fún wa àbọ̀bẹ̀ sọ́dákọ̀ kan ọ̀sẹ̀ ẹbọ níbẹ̀ àbọ̀bẹ̀ wà kẹ̀kẹ́ náà ni nínú àwọn nǹkan ṣẹ́ olóore lọ́sẹ̀ àbí n tí o ṣe ìjọsìn gangan náà bóyá ọ̀fẹ́ wà ọ̀rọ̀ ayé ọ̀fẹ́ jẹ ọ̀fẹ́ mu ni òlọ́wọ́ nǹkan tí o máa fi tajà gbogbo àwọn abẹ́sàbẹ̀ àṣírí kò lásìkò eléyìí ò gbúra jáde kúrò ní Islam ṣùgbọ́n tá a bá fi kẹ́gbẹ́ pẹ̀lú iṣẹ́ ìjọsìn ìjọsìn yẹn yóò bà á jẹ́ àní lẹ́sàn-án ìjọsìn yẹn èyí tá a ṣe sẹ́yìn tá a fi kẹ́gbẹ́ pẹ̀lú rẹ̀ àní èyí tá a bá tún ṣe tá a fi kẹ́gbẹ́ pẹ̀lú yẹn pé a ṣe ṣírìkù yẹn nínú rẹ̀ àní ìrànjọsìn yẹn àmọ́ ní tó pàtàkì nígbà tá a gbọ́dọ̀ kíyèsí ni wípé ìtàn pẹ̀lú àṣírìkù la asgaru ká mọ̀ pé wàsílà tó ń ila shirikal akbar ewu bẹ̀ nìyẹn o àkọ́kọ́ òun gángan ewu tiẹ̀ lọ́tọ̀ òun gángan ewu tiẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n àwọn àpá máa ń kí wa lọ wípé ẹ kíyèsí ààyè yìí o ààyè wo ni wípé ìdáhùnmọ̀ sí sírìkùlà asgaru wà sí ilẹ̀ tán ila shirikal akbar ó wá kàṣọ kan tẹ́ ẹ fẹ́ gùn dé di ẹbọ ńlá ni ò tẹ́ sí. akàṣọ kan ni stamp tẹ́ ẹ fẹ́ fi dé di ẹbọ ńlá ni bẹ́ẹ̀ bá ń ṣe ẹbọ kéékèèké kò ní pẹ́ padà di ńlá mọ́yìn lọ́wọ́ kò ní pẹ́ ṣe rọ́ọ̀lù ẹbọ nílá ojú ọ̀nà tí yẹn fi ń dé di ẹbọ ńlá ni ìmọ̀ ṣe ẹbọ kéékèèké ẹni tó tún mọ̀ méjèèjì ni pé o. òun lásọra fún. wọ́n mi ní àníwá ìṣerik inú àwọn ìran ẹbọ àwọn ìran nǹkan mẹ́ta kan òun ni nǹkan tí mùsùlùmí ti máa ń ṣe ẹbọ jù gbogbo ẹbọ tí mùsùlùmí ń ṣe lábẹ́ ìran nǹkan mẹ́ta yìí ló fẹ́ bọ́ sí lábẹ́ abẹ́ẹ̀rẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ní nǹkan tá a wá wí ìkan nínú rẹ̀ àti ká ní ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta tá a fẹ́ sọ yìí ó ń bọ́ sí abẹ́ ṣírìkùlà akbar ìran míì nínú ẹ̀sìn lè bọ́ sí abẹ́ ṣírìkù al-asgar ṣùgbọ́n ìtọ́kọ̀pọ̀ ni kó bọ́ sí abẹ́ kí o ṣírìkù al-asgar ala akbar kí ni àkọ́kọ́ níbẹ̀ òun náà ni àṣírikú fi rububiyyatillah àṣírikú fi rububiyyatillah kéèyàn ó lọ ṣẹbọ níbi iṣẹ́ ọlọ́run ní rububiyya ọlọ́run kí láńpẹ́ rububiyya náà ni àwọn ṣẹ́ǹsì ọlọ́run ọba àlékè ọlá ó kó nǹkan mẹ́ta sínú tabani rububiyya àwọn nǹkan mẹ́ta ló kó sínú táwọn mẹ́tẹ̀ẹ̀ta náà tún kó ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan sínú ṣùgbọ́n kó lè bá àjẹsọmaráìsì fún wa a bá sọ pé arububiyya àwọn sẹ́ǹsì ọlọ́run tá a wí yìí nìyí gbòógì mẹ́ta ni kókó kan tí ó kó sínú alákọ̀ọ́kọ́ al-khaliq rububi yọ lọ́n ó kó nǹkan mọ̀ sí ẹ̀dá a gbọ́dọ̀ bá ọlọ́run ọba àlejò ọláwá orogún níbi ìdẹ́dẹ́ àìbọ́lọ́run orogún níbi ìdẹ́dá ọlọ́run ọba àlejò ọlá subhanahu wa ta'ala òun ló ṣẹ̀dá gbogbo nǹkan ààrẹ nìkan kò sí ọlọ́run mi tó ṣẹ̀dá nǹkankan. ìbọ́lọ́run ọba àlejò ọláwá orogún ni pípa pé àwọn ẹ̀dá kan ń bẹ táwọn náà tún dá nǹkan míì tó yàtọ̀ fún ọlọ́run ọba àlejò ọlá orogún ńlá ni. àìbọ́lọ́run wá orogún níbi ìdẹ́gàá. káwọn kan sọ wípé nígbà tí wọ́n fẹ́ tẹ̀lé káàrò jíire báyìí nígbà tí wọ́n fẹ́ tẹ ayé adìyẹ ló wá wá adìyẹ ló wá ń bẹ̀sẹ̀ tẹ̀lé lórí omi ló fẹ́ fẹsẹ̀ gbalẹ̀ bẹ́ẹ̀ ló ń di ló di yẹ̀pẹ̀ tí òun náà ló fẹsẹ̀ gbalẹ̀ ló di yẹ̀pẹ̀ ta ni panda adìyẹ ọ̀gàn adìyẹ ló rẹ̀ àbí panda omi tó wà lórí rẹ̀ ìdáhùn so ta fẹ́ sọ ni pé adìyẹ ló wá dáyẹ̀pẹ̀ bẹ́ẹ̀ bá gbẹ́rù gbàgbẹ́ ìdíwájú ọlọ́run ọba àlejò ọlá kẹfìrí ni. babala kúkú níwájú ọlọ́run ó sì pàṣẹ rẹ̀ jẹ́ ó sọ di kẹfìrí ó dáàdì kó nu Islam tí ó sì yẹ méjì ńlẹ̀. lílá ilẹ̀kálík wàlí amò ọlọ́run ọba àlejò ọlá ní ètè mi nìkan náà ni ìdẹ́gà èmi ni mo dá gbogbo nǹkan yányá. lọ́bi já sí pé a kì í bá ọlọ́run ọba àlekè ọlá kẹgbẹ́ àbí ká bá a wá akẹgbẹ́ kan níbi ìdẹ́ta rẹ̀ sọ gbogbo nǹkan yẹ́nyẹ́ ọlọ́run ló dà ata alkhairu wa shar aburú àti dáadáa ọlọ́run ló dà yẹ láti yàtọ̀ fún àwọn ọmọ tẹ́sílà àwọn fírkọ̀ kanú fírkọ̀ táàmù sí alimọ̀tẹ́tìlá alimọ̀tẹ́tìlá àwọn gbà wípé Allah subhanahu wa ta'ala àwọn òǹkọ́ ló dá iṣẹ́ tí ẹ̀dá ń ṣe ọmọ ẹ̀dá èèyàn ló kírèjì iṣẹ́ táwọn ń ṣe fúnra ara wọn wọn lọ́nà kọ́ ló dẹ́dà ló dá ọlọ́run ló dẹ́dà ṣùgbọ́n òǹkọ́ ló dá iṣẹ́ tẹ̀dá ń ṣe ọlọ́ni ní láìlẹ̀ kálíkù wà lámù èmi ni mo dá gbogbo nǹkan yẹ́yẹ́ èmi ni mo dá gbogbo nǹkan ẹ̀yin náà nǹkan ló da iṣẹ́ ta ló wá da ọlọ́ni dá gbogbo nǹkan yẹ́yẹ́ àti tẹ́tẹ́ dàgá ń ṣe ìnà ṣá àyákùn làṣà tá a dá yín pẹ̀lú iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ máa ṣe ọlọ́run ló dẹ̀dá wà ánà àmìlú iṣẹ́ tẹ̀dá ń ṣe àwa la tún dá ọlọ́run ti sọ fún wa so alimọ̀tẹ́sílà àwọn ní ẹ̀dá rèé àwọn ló bá iṣẹ́ ọwọ́ ara wọn fúnra wọn ọlọ́run ọba àlejò ọlọ́run kírèjì iṣẹ́ ọwọ́ fún wọn pé eléyìí lẹ́ẹ̀ máa ṣe ládáadáa ní abúlé ọlọ́run kan lábẹ́ wọn aláwọn ṣèyítọ̀ níyà mọ̀tẹ́sílà ni wọ́n wọ́n pè wọ́n ní mọ̀tẹ́sílà tó ṣèyítọ̀ níyà àwọn tún ya lábẹ́ àwọn kíni yẹn o lábẹ́ mọ̀tẹ́sílà àkídà kan náà ló wọ́pọ̀ ṣùgbọ́n àwọn tún máa mú àwọn àkídà míì tí wọ́n tún dá yàtọ̀ sí àwọn ọ̀gá wọn tí ṣe mọ̀tẹ́sílà ṣètàní yàgbà wípé rárá o ẹ̀rí tí wọ́n pè ní ẹ̀dá yẹn rèé tí ti aburú ṣètàní ló bá aburú ọlọ́run ló dá dáadáa ẹ̀gbọ́n yìí dáadáa ń sì ṣètàní ló dá aburú ọlọ́run ló dá dáadáa tó wọ́n fi tí wọ́n pọ̀ sí àṣàrú pé ìdá aburú gangan ni ṣètàn ló dá fúnra rẹ̀ wọ́n ní ṣùgbọ́n dáadáa ní ọlọ́run ló kírètì òun eléyìí náà ṣírkù ni lábẹ́ tí náà lábẹ́ mọ̀tẹ́sílá a ní mọ̀tẹ́sílá tún ìbìlì síyà. àwọn náà tún ní àwọn wọn lórí gbogbo a sọ fún wa yìí a ń sọ fún wa wípé alhalku lillahi subhanahu wa ta'ala ìdẹ́ta ni a gbọ́dọ̀ gbé ìjẹ́ ẹ̀dá ìdá ẹ̀dá a gbọ́dọ̀ gbé fún ọba míì tó yàtọ̀ fún ọba dẹ́dà. Yàrá ọba àdékẹ́wọ́lá sọ fún wa ọlọ́ni aláwòlè kọ́lùkù wàlán ọlọ́ni ẹ̀yin mùsùlùmí ènìyàn tẹ́tí ẹgbẹ́ o etí mélòó làwòlè kọ́lùkù tèmi ní ìdẹ́dà wàlán gbogbo tá a sì mọ̀ sí àtẹ̀bíìm tèmi ọlọ́run ni tó ara àkọ́kọ́ níbi tá a mọ̀ sí àṣírikú fi rùbùbí yàtọ̀lá òun náà ní ara àkọ́kọ́ ní alikalik aṣírkù fil khalq kágbà pé ẹnìkan dá nǹkan míì tó yàtọ̀ fún ọba adẹ́dà eléyìí ẹbọ ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimọ́lìk òun ni ká gbà pé gbogbo tí wọ́n ń pè ní ìkápá gbogbo nǹkan yányán ọwọ́ náà ló ń bẹ àrùsùkù àrùsìkì ọwọ́ náà ní bẹ alhẹ́yù alimáòtì alhẹ́fù àlè gbogbo tí máa ń pè gbogbo bá bá sábà kà pé èyí ó máa bẹ láàyè ni èyí ó máa dé òkú ni a máa ní láárí ni gbogbo tí wọ́n ń pè ní ìsọ́ gbogbo ẹ̀ pátá lábẹ́ múlíkọ̀ọ́rọ̀ ni. a gbọ́dọ̀ bẹ́ nìkan káfẹ́ nìkan kẹ́gbẹ́ ọlọ́run ọba àlékè ọlá subhanahu wa ta'ala níbẹ̀. ọlọ́ni wàlíláì múlíkù samawati wal wọ́n ti já sí ya walillahi mulku samawat wal ard ọlọ́ni àwa ni gbogbo ìkápá ọlọ́ni tèmi ọlọ́run ní í ṣe ìkápá sánmà àtìlẹ̀ gbogbo gbogbo tí bá ń bẹ nínú ìkápá sánmà àtìlẹ̀ ọwọ́ ẹ̀mí ọlọ́run ọba àlejò ọlá nìkan náà ní ń bẹ tó túmọ̀ yìí pé àgbọ̀dọ̀ wọ ọlọ́run ọba àbọ̀lọ́bọ́lọ́run orogún níbi wípé nípa ìkápá gbogbo nǹkan so ó túmọ̀ pé ní àrísìkú wà ní àyà gbogbo nǹkan tí bá ti ń tòsí kápá gbọ́ àwọn nǹkan ẹ̀dá rẹ̀ yìí náà ní ọlọ́run nìkan láàfún ìwádìí kí lọ́sọ̀dọ̀ ẹlòmíì nípa nǹkan yẹn ní a fún wa wípé nǹkan yẹn ń bẹ ènìyàn ní kò sí ọlọ́run ó túmọ̀ lábẹ́ ọlọ́run ni ẹlẹ́kẹta òun náà ni atẹ̀dìbíyì atẹ̀dìbíyì ká darí gbogbo àlámọ̀rí sánmà àtilẹ̀ ọwọ́ ọlọ́run ní tó fi ń la olùkálùkù wà lánàá gbogbo ìdarí gbogbo sẹ́mà àtìlẹ̀ kójú ó wá káyọ̀ ó wá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọwọ́lọ́n gbogbo ẹ̀ wà. ọwọ́lọ́n ló wà. sọba bá páàsì níbi nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àríwùrùbù bí yàmú nìyẹn ìkànnì àwọn ìran ẹ̀bọ tá a bá lọ bọ́ sínú rẹ̀ ó túmọ̀ wípé níbi rùbù bíyà èèyàn lè di kèfèrí tó jáde kó ní Islam wọ́n mú sọ fún wa pé ẹ̀kọ́ kéékèèké máa ń wá bẹ́ẹ̀rẹ̀ náà nígbà tá a bá débẹ̀ insha Allah sórí gbogbo bí ọlọ́run ọba àlékè ọlá ìkan mẹ́ta ní káàtì dáadáa mùsùlùmí kí la gbọ́dọ̀ kọ́kọ́ alikaliku kí la náà kejì alimaluku yẹnni mólíkù ọlọ́run ẹlẹ́kẹ̀lẹ́ kẹta atẹ̀dìbìr ẹ̀rọ àkọ́ ẹ̀jẹ̀ tábà ní gbogbo bí ọlọ́run kan mẹ́ta tó kó sínú náà yẹn alẹ́mọ́sọ rísíkù hayal mọ́ọ̀dù gbogbo ẹ̀ ó ń bẹ láti àwọn kẹmẹ́tẹ̀ẹ̀ta yìí ni ń bẹ láti kẹmẹ́tẹ̀ẹ̀ta yìí ni bákan náà ni ìran ẹlẹ́ẹ̀kejì níbi téèyàn tuntun ṣe ẹbọ ńláńlá òun náà ni àṣírùkú fi olùhíyàtìláà òun ni kéèyàn lọ ṣe ẹbọ níbi àwọn tí a mọ̀ sí olùhíyà ọlọ́run tí wọ́n ń pè ní olùhíyà eléyìí iṣẹ́ ìkànnì tọmọ ẹ̀dẹ́ èèyàn ni máa ń ṣe òun náà ni àwọn ìjọsìn tí ọlọ́run ọba àlekè ọlá gbé kalẹ̀ ní àwọn àràn àjọsìn káwá mú ọ̀kan ní àwọn àràn àjọsìn yẹn káwá ṣe é a lọ ṣe é fún nǹkan míì tó yàtọ̀ fún ọlọ́run. ọba adẹ́dà ló yẹ ká fún ní ìjọsìn yẹ ká wá lọ fún nǹkan míì tó yàtọ̀ fún ọba adẹ́dà nípa wípé a fẹ́ fi nǹkan yẹn ní a fẹ́ fi súnmá a fẹ́ súnra mọ́ nǹkan yẹn àbá a fẹ́ agbé nǹkan yẹn ní wá sítọ̀ yẹn ni agbékalẹ̀ ní ẹni tí ó mọ̀ ọbẹ̀ ọba tó dá wa. láàrin wa àtọ́lọ́hùn eléyìí ni ẹni ni tí ó mọ̀ sún wa ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ó ṣe ẹbọ níbi olùhíyà ọlọ́run alákọ̀ọ́kọ́ ká gbogbo mùsùlùmí ọlọ́run ọba àlékè ọlá subhanahu wa ta'ala kò kí ń tààmù sí àtàkọ́rù ìfẹ́ ọlọ́run ọba àlékè ọlá wá ti pé agbọ̀dọ̀ nìkan sí àárín tí aka yóò máa jẹ́ wá wa ọlọ́run sọ bẹ́ẹ̀ fara mùsùlùmí kò sì gbé wa. direct ló fẹ́ ká wá sọ́dọ̀ òun ká tọrọ nǹkan abá ń fẹ́ àbí gbogbo àwọn ará àjọsìn yẹn ní ká fún òun ká má gbẹ́ nìkan sí àárín torí pé àwọn akẹ̀fẹ̀ rí ìtàwọn fi ń fi ẹsikísì náà ni wípé àwọn òsín àwọn òsà wọ̀nyí ìta àgbà wọn mú náà ni wípé a fi wọ́n ṣe sáàárín wa kí wọ́n máa jẹ́ akàsọ̀ sí láàárín wa sí ọ̀dọ̀ ọlọ́run kí wọ́n lè sún wa mọ́ ọlọ́run ọba àlékè ọlá ni ọlọ́run wa gbẹ́nìkan kalẹ̀ bẹ́ẹ̀ kò bá nájú ọlọ́run kankalẹ̀ bẹ́ẹ̀ ni kò gbọ́ màláìka kankalẹ̀ káàsì sọ fún wa pé ìpìlẹ̀ òòṣà gẹ́gẹ́ òun náà ni gẹ́gẹ́ ni tá a sọ yìí bólóòṣà bá gbé yìí tí ìpìlẹ̀ wọn ni pé tá a bá lọ àní wọ́n ń bọgi wọ́n ń bọ yẹ̀pẹ̀ wọ́n ń bọ òkè ìpìlẹ̀ òòṣà gẹ́gẹ́ ni wípé wọ́n gbà wípé àwọn nǹkan wọ̀nyí ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn ni ṣé kìí ṣe lóòótọ́ ni sókè máa ń sẹ̀yìn wọ́n á ní àìlẹ́sẹ̀ rẹ̀ lọ́rùn báwọn bá gbé wọn kalẹ̀ lẹ́ni tí ó máa jẹ́ wá sítọ̀ láàrin wọn àtọ́lọ́hùn ẹ̀rí máa nà àbúdù ìlà yòókọ̀ ríbùná ìlàlá ìzòyìfà kì í ṣe ń sìn wọn ẹ̀yà nẹ́bì á sìn wọn. ìgbà gbé wọn kalẹ̀ fún náà ni pé kí wọn kàn máa ni. àwọn yóò sẹ̀ àwọn yóò sẹ̀ náà òkúta nítorí pé wọ́n má wọ́n rí wọn ní ẹni mímá àwọn agbóhùn kalẹ̀ lẹ́ni tí ó máa jẹ́ akàsọ̀ láàrin wọn àti bẹ́ẹ̀ náà làwọn tán máa àwọn ọ̀nàbí ọlọ́run lákàsọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tán máa àwọn àfà lákàsọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tán wà níyì ọlọ́run lákàsọ̀. bá ti wá gbé ìkànnì àwọn ará àjọsìn bóyá ńlá ń tọrọ àdúrà a direct àbá ń forí balẹ̀ fún direct àbá ń ṣe àwọn nǹkan míì àbá ń wá ìsìgáṣà yẹn ni pé à ń wá ìsọlọ́dọ̀ rẹ̀ direct pé òun lẹni tí ó lè súra mọ́ ọba dẹ́dà bọ́dọ̀ ṣe kò ni òun náà ni ọba adẹ́dà ní pé kúl inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin sọ fún wọn rí ànábì inna salati irun mi wa nusuki ìgúnra mi wa mahyaya ìsẹ̀mí mi wa mamati òkú mi lillahi rabbil alamin ẹni tí mo sọ mí ìsirẹ̀ fún Allah. la sharika la gbogbo tí mo kà á lẹ̀ yìí ìfìwá ọlọ́run gbórogún wa bidhalika umirt àṣẹ tí wọ́n pa ìlànà nẹ́bì rẹ̀ o oṣù wọn pa gbogbo ẹ̀tọ́ ọmọlẹ́yìn ànábì wa ana awal muslimin ànábì lè mi lẹ́ni àkọ́kọ́ tó kọ́ juwọ́ ju sẹ̀kalẹ̀ fọ́lọ́n. àwọn náà gbọdọ̀ tẹ̀lé ìpàdé sátá nàbì gbé kalẹ̀ fáwọn mùsùlùmí. sọ́kùnrin tó gbogbo tí wọ́n ń gbé ìran ìjọsìn àní fún ẹlòmíì tó yàtọ̀ fún ọba àdẹ́dà eléyìí ẹlẹ́kẹ̀jì nínú àṣírkù tó sì máa ń sọ ní ilé burúkú yányá kìrì ẹlẹ́kẹta òun náà ni àṣírkù fi asma'illahi wa sifatihi kéyìí ó lọ sí ẹbọ níbi àwọn orúkọ ọlọ́run ìmọ̀ sí ẹbọ níbi àwọn ìròyìn ọlọ́run báwo la ṣe ń ṣẹbọ níbi orúkọ ọlọ́run báwo la ṣe ń ṣẹbọ níbi àwọn ìròyìn awa àwọn mùsùlùmí wọ́n di ẹlẹ́bọ ńlá lónìí látara àwọn kẹta sọ yìí ìrìn alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn tako orúkọ ọlọ́run pé kò jẹ́ bẹ́ẹ̀ tá a bá tako kan náà àwọn orúkọ ọlọ́run ọba àlékè ọlá subhanahu wa ta'ala ó sọ̀rọ̀ yáyá àti ká wá takú pọ́lọ́ ọba àlékè ọlá subhanahu wa ta'ala laysa lahu al-asma ọlọ́run ti ẹ̀ ní orúkọ kẹta kama qala jahamiya báwọn ìjọ kan nú àwọn ìjọ tí wọ́n jáde nínú mùsùlùmí náà táàmà sí ìjọ jahamiya jáàmì bùnú Safwan àwọn ní kò sorúkọ fún ọlọ́run wọ́n ní kò sorúkọ fún ọlọ́run eléyìí ìran ẹbọ ni. àìta forúkọ ọlọ́run ọba àlékè ọlá alákọ̀ọ́kọ́ nìyẹn a sì fi àní tako pópó rẹ̀ àní tako ọ̀kan nínú rẹ̀ a sì fi kún orúkọ ọlọ́run orúkọ tí ọlọ́run ọba ọlá bá sọ náà kò tó firi fún rárá rẹ̀ láàpè ní jẹ́ orúkọ táwọn tánàbí rẹ̀ firi ilẹ̀ fún òun láàpè ní jẹ́ orúkọ míì àgọ́rọ̀ tá a bá gbọ́ pé sílá àzámi kaba wọ́n sì mú orúkọ kan lẹ́ẹ̀ ń bẹ̀rẹ̀ tá a wọnú alukurani tí a rí orúkọ yẹ a sì wọnú súnà nàgbà Muhammad sallallahu alaihi wa tá a rí orúkọ yẹ a gba orúkọ yẹ dànù ni kì í orúkọ tọ́lọ̀ wọn bá a gbọ́dọ̀ sọ orúkọ lẹ́yìn tọ́lọ̀ wọn bá a ni in huwa illa wahyu yuha òun náà sọ lásán ọlọ́run ló fi mọ̀ torí pinlẹ̀ òun ni wípé orúkọ ọlọ́run in tó pera àdàgbọ̀rọ̀ fún èèyàn bẹ́ẹ̀ náà ni àwọn ìròyìn ọlọ́run ọba àlékè ọlá subhanahu wa ta'ala rẹ̀ yóò sọ di mùsùlùmí di ẹlẹ́bọ tó túmọ̀ tó èyàn ṣe sí kí ni èyàn ṣe ṣírkù náà nílé yìí láspẹ̀tì kata adé yìí ọlọ́run ọba àlekí ọlá subhanahu wa ta'ala kó là wá àwọn ọ̀dọ́ mùsùlùmí wọ́n sọnù púpọ̀ láàgbègbè eléyìí o tẹ́bá ń gbọ́dọ̀ àníyà mọ̀tẹ́sílá àṣàìrọ̀ mọ̀tòròdìyà gbogbo ọ̀gá ìyàyà lọ́ba yìí yẹn nìyí wọ́n jìnnà tefetefe sí ti Islam mọ́ wa ní báàbò àsìmá ìwà sífà so inú wọn mi súnmọ́ díẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn mi lọ pátápátá ni ilé lẹ́yìn ó túmọ̀ sí pé wọ́n fi ẹbọ nínú àsìmá ìwà sífà níbi orúkọ ọlọ́run àbáwọn kan ní àwọn ìròyìn ọlọ́run ọba àlékí ọlọ́run ọba rẹ̀ sọ fún wa ọlọ́run walillahi al-asmaul husna tàdíhù ubiha ọlọ́ni àwọn ọlọ́run àwọn la àwọn orúkọ tó dáa ubiha orúkọ yìí ni kẹ́ẹ̀sì pé ọlọ́run wàzàrò lẹ́bíyìnà yulhiduna fi asma'ihi ọlọ́run ní ẹ ṣọ́ra nínú àwọn tí ó máa tako àwọn orúkọ ẹ fáwọn tí ó máa tako yẹn ni ẹ má jẹ́ nìkan àwọn tí ó orúkọ ẹ má jẹ́ nìkan àwọn tí tí ó sọ ní lórúkọ míì tí ọlọ́run ọba àlekè ọlá ò sọ́ra rẹ̀ so iṣẹ́ àwọn nǹkan wọ̀nyí èèyàn bọ́ sínú ẹbọ náà ni tọ́ba wo ẹbọ mẹ́tẹ̀ẹ̀ta yìí anabiwa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wa gbàtọ̀ sínú ọ̀rọ̀ kan wípé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ anabi wípé owó ni tó tóbi jù gan nínú àbí ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wá ní pé an taj'ala lillahi nida wa huwa khalaq òun náà ní kọ́ wá kọ́ gbé kalẹ̀ olùkẹ́gbẹ́ ọlọ́run tó sì dásí pé ọlọ́run ọba àlekè ọdọ́ tá wí òun ló ṣẹ̀dá rẹ àti ní tọ́pẹ́ fi kẹ́gbẹ́ náà ló ṣẹ̀dá rẹ má gba ẹnìkan ní olùkẹ́gbẹ́ ọlọ́run so rububiya uluhiya al-asma'i wa sifat gbogbo táǹsọ àròyé táǹsọ yìí náà ni pé a na wẹ́ nìkan kàbí kágbẹ́ kalẹ̀ lẹ́ni táàsì kẹgbẹ́ ọlọ́run ọba àlejòlá mẹ́. tàbá sọ̀rọ̀ òyìn ọlọ́run irú tọ́lọ́run ọba àlejòlá bá gbà ní fẹ́dá kan fẹ́dá kan kò sí pé irú tàbá fún ọlọ́run láfẹ́dá yẹ kódà wọn jẹ́ bákan ìròyìn wọn yàtọ̀ tàbá ọba ọmọ ẹ̀dá ìyẹn làwọn ẹ̀mí tún sọ̀rọ̀ lábẹ́ àwọn sọ pé a ti wá lọ pé ọlọ́run gbọ́rọ̀ tẹ́lẹ̀ anájẹ ń gbọ́rọ̀ ìdè yìí ọlọ́run gbọ́rọ̀ ọlọ́run gbọ́rọ̀ kí ló fà ní wípé wọ́n ní tá a bá ní pé ọlọ́run gbọ́rọ̀ ẹ̀dá náà ń gbọ́rọ̀ abẹ́ sọ wípé à ń fi ẹ̀dá wé ọba adẹ́dá tó fi ẹ̀dá wé ọlọ́run ní ńlá ní ó kò gbọ́rọ̀ rárá àwọn kan a ní rárá àní òkè ẹ̀ létí ìgbọ̀rọ̀ dípò ọ̀rọ̀ gbígbọ́ tọ́ba ti ló létí ìgbọ̀rọ̀ ẹ̀dá náà létí ìgbọ̀rọ̀ náà kò sí ẹni kankan ní gbogbo rẹ̀ ẹ tún wò tó túmọ̀ wípé ara mùsùlùmí là á kúò gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ ni jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n máa ń Islam nínú àwọn ọ̀ràn ẹbọ lélẹ̀ yìí lára àwọn ẹbọ mẹ́tẹ̀ẹ̀ta tá a wá dárúkọ yìí àwọn ọ̀ràn ẹbọ márùn kan bọ́ sínú wọn lábẹ́ rẹ̀ àbí nígbà míì àwọn míì máa ń pè ní àwọn ọ̀ràn ẹbọ mẹ́fà kan bọ́ sínú ẹ̀ ìrìn alákọ̀ọ́kọ́ òun náà ni àṣírikù libayyin àṣírikù alibayyin àwọn ẹbọ tó kílíà àwọn ẹbọ tó kílíà ó wà lábẹ́ rẹ̀ àwọn òwò lápẹ̀lẹpẹ̀ tó kílẹ̀ òun náà ni ìbáradàtú ìbáradàtú ṣe ìmá ìbá Allah àwọn ìbáradàtú ayù ṣe ìmá ìbáradàtú Allah ìkẹ́kẹ́ta bá jọ́sìn fún tó tún já sí pé a kó ìjọsìn yẹn papọ̀ mọ́ ìjọsìn ọlọ́run àbí ká máa jọ́sìn fún kàyẹ̀dà rẹ́ẹ̀tì bí àwọn tí ń forí balẹ̀ fóòsà eléyìí ẹbẹ tó gbajúmọ̀ sí gbogbo àmọ́ nìyẹn ẹgbẹ́ ẹ̀kọ́ ni báwọn ti ń fẹ́gún báwọn ti ń sẹ́bù tó sẹ́yọ̀ báwọn ti ń bọ odò báwọn ti ń bọ òkè gbogbo àwọn ẹbọ yẹn ẹbọ yẹn tó hàn sí àwọn ènìyàn dáadáa ni eléyìí ò sì pamọ́ láwùjọ àwa mùsùlùmí lónìí kódà ilẹ̀ Yorùbá bí Yorùbá ṣe lẹ́bọ tó kò pamọ́ lábẹ́ wa pamọ́ sí wa eléyìí máa ń gbogbo àwọn àfáà ní àwọn àfáà jọ̀hún ẹ̀rí pé òun ni wọ́n ṣe kí ni o òní wọ́n gbógun tì wọ́n gbógun tì ṣùgbọ́n àwọn oláwà nígbà náà jọ náà gbogbo àwọn bàbá wọ́n gbógun tì òun náà ni àwọn ọmọ kéwú lónìí tá ń bẹ tí wọ́n máa fi proud pé àwọn àwájọ àwọn ìran ló ṣiṣẹ́ àwọn ló ṣiṣẹ́ báà ni wò ṣiṣẹ́ wọ́n gbógun ti àwọn ẹbọ tí wọ́n jẹ́ ẹbọ àṣírikú alìbàṣe àwọn ẹbọ tó mọ̀ gẹ́gẹ́gbẹ́ olóbàbọ̀ olóṣàré bàbá elégún rèé bàbá oníkìíní ní ẹbọ ní islam sọ fún wa pé ìkánú àwọn ará ẹbọ ni a ti gbọ́dọ̀ jìnnà sí ọkàn nìyẹn lára àwọn ará ẹbọ míì òun wọ́n pè ní àṣírikù lùkàfí àṣírikù alùkàfí ẹbọ tó ń pamọ́ ẹbọ tó pamọ́ lòun òun náà ní ọ̀kan náà àwọn ará ẹbọ ńláńlá lágbó kó sí abẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹbọ tí òṣèlú náà kó sábẹ́ rẹ̀ ṣùgbọ́n àwọn ẹbọ ńláńlá tó kó sí abẹ́ rẹ̀ òun náà ni pé bẹ́yìn bá lọ ṣe é yóò gbé ẹ̀jáde kó ní Islam irú àwọn ọ̀rẹ́ ẹbọ yẹn ni àwọn mọ̀náfìkì ṣe nefak kí làwọn ṣe wọ́n fi ta mọ̀ sí alkufur wọ́n fi pamọ́ sínú wa wọ́n fi Islam wọ́n gbé sí kí ni o wọ́n gbé síta so gbogbo ayé ọlọ́run tí ànábì ń ta sí wọn bó ṣe ń gba etí ọ̀tún wọlé bẹ́ẹ̀ ni ìgbà tòsí jáde so ìjà kèfèrí ń bẹ nínú wọn wọ́n fi islam wọn síta ṣírkùn káfí ẹni ó bá rí wọn mùsùlùmí látọ̀ wọn ṣùgbọ́n nínú wọn kí ni wọ́n kèfèrí kèfèrí ni wọ́n so àwọn ni ó bá anábì ṣe àwọn náà ni ó bá àwọn kèfèrí ṣe yukhadi'una Allah wal ladina amanu. وما يخدعون إلا أنفسهم وما يشعرون àwọn ọmọ láwọn ń ta ọlọ́run ọba tó dá wọn bẹ́ẹ̀ làwọn ń ta mùmìnì ọlọ́run ẹ̀rọ lọ́hùn tẹ ẹ̀rí mùmìnì tàn orí ara yín lẹ̀ ń tẹ̀ ẹ̀kàn mọ́ni. وإذا خلوا الذين آمنوا قالوا آمنا ọlọ́run tó bá pàdé àwọn wọ́n ní ẹ̀rí wa báa náà ti bẹ pẹ̀lú yìí wáyé ìdàkálà ba'dukum ila ba'd ọlọ́run tó bá ti kó lọ́dọ̀ mùmìnì tí wọ́n ti pa sófo láàrin àwọn mùmìnì tó ń bẹ láàrin ara àwọn ẹlẹ́gbọ́n wọn ó sọ wọn kí ni qalu inna ma'akum à ń bẹ pẹ̀lú yìí mọ̀dà wọn lóhùn o mọ̀dà wọn lóhùn o. àfúrásọ pé wọ́n sọ̀rọ̀ pé àtúhàdìsúnà bima fataha Allahu alaykum liyuhajjukum inda Allah agbára takilu. ẹ̀yin òṣèlú àgà yìí ẹ̀jẹ̀ máa bá ń jiyàn ni ẹ̀rù ń fẹ́yìn lọ́pọlọ àwọn òrọ́pọlọ wà ó. Allahu akbar. kẹfẹ́rí máa rí káwọn làwọn sáàpù lọ́pọlọ ọlọ́ọ̀ni ẹ̀ lọ́pọlọ torí pé ẹ̀rí pé ẹ̀ ń ta àmọ̀ mí ní torí pé ẹbọ yẹn ta má kò sẹ́ni ó lè sọ pé kẹfẹ́rí làwọn yìí ala ní máa ń pè wọ́n ní sàábé àwọn àfá òkọ̀ wọn fún sàhábà orúkọ tí wọ́n lọ́wọ́ mọ́mọ́ sọ wọ́n ní alimọ̀nàfẹ́kù kódà lọ́wọ́ tó sọ kùránì ó tún sọ àyà súrà súrà kùránì kúrò súrà tó lè mọ̀nàfẹ́kù ẹ̀rí àwọn eléyìí ò ka ni wọ́n àwọn èsè sàhábà àwọn kíde lẹ́yìn ṣírìkùn kàfi ẹbọ tó pamọ́ ni bẹ́ẹ̀ bá rọrùn nù rẹ̀ ré yóò jáde kó nu Islam ìtààmú sí anifak ètò tóbi yẹ inú àwọn ṣírìkùn kàfi tábàwù àpẹẹrẹ rẹ̀ náà lára ẹni alkhawf ẹ̀rí pé ìtààmú sí ìbẹ̀rù pamọ́ gan ìpayà pamọ́ gan òun náà ní ká máa bẹ̀rù àwọn orí ẹ̀rí pé àwọn olóòṣà àwọn oní tí wọ́n ń ṣe òòṣà tí wọ́n ń sin ẹbọ nínú ìlú ni nínú agbègbè gbé àdílé ni tí wọ́n ní tó máa ń ṣe yẹ rèé wọ́n fi nǹkan kan tí wọ́n ń pè ní ìbẹ̀rù pamọ́ sábẹ́ nǹkan yẹn ẹ sì gbogbo àwọn mùsùlùmí tí wọ́n bá jásí kó dáwó kúrò níbi òòṣà lónìí ni ẹ rí i pé tí wọ́n ń pè ní ìbẹ̀rù ń bẹ lábẹ́ ẹ̀rọ yẹn fún wọn bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ àbí kí wọ́n fi ọlọ́run búra níbi nǹkan ẹbí òsà wọn bẹ́ẹ̀ ni ẹlẹ́fẹ̀ẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ sí ọ̀pọ̀ta wípé ní ẹgbẹ́ fi kùránì búra mọ́ ẹgbẹ́ fi búra mọ́ ẹnà kó àdá síta ẹkọ́ ọ̀gbẹ́ síta ẹkọ́ ọ̀pẹ síta ẹ̀ẹ́dẹ́ ṣírí olùkẹ́fì ìkẹ́kẹ́ bẹnú ẹ̀mí tó fi ń sọ̀rọ̀ yẹ nǹkan yẹ pamọ́ òun náà ní ìbẹ̀rù kan tọ́gbà wípé ọlọ́run ọba àlékè ọlọ́run ní ṣe nǹkan yẹn àmọ́ òkúta yẹn lè ṣe é ìbẹ́ táwọn bá fi búra lè ṣe é òògùn táwọn fi búra ṣe kí ni ó lè ṣe é ṣe kúrú káfí bẹ́ẹ̀ bá ní ìpayà kẹ̀kẹ́ débẹ̀ dẹ́rù stéèjì yẹn lọ́dọ̀ Islam oníkan sí ẹbọ tó bótó wájú ọlọ́run ọba àlékè ọlá ọlọ́run ní wàhálà àtàkàn fún òhún ọlọ́run ní ẹbẹ́ payà wọn wàkàwùfúùní nǹkan mọ́mìnì ọlọ́lẹ́mi ni ẹ sì páyà ẹ má páyà gbogbo àwọn òsàyẹ òsàlẹ̀ èèyàn níbẹ̀ níjòòrò tóró fi ń ké eléyìí wò sí ìyémi dòní wọ́n padà arákùnrin kan léyà tó kọjá ìta tó máa ń sọ nígbà tá à ń sọ̀rọ̀ ó ní à èèyàn fà à mo lẹ́ yẹ à à nǹkan bẹ́ẹ̀ gan ni ẹ̀ mo ní mo wà fún ìkànnì bẹ̀ òun wò pé mo takò oògùn takò ní àtakò a ní mo gbà fún ìkànnì bẹ́ẹ̀ àmẹ́yàn ní bẹ́ẹ̀ nídìí òròtòrò fi ń ké fún mi lésì ọ̀rọ̀ yẹn ẹ̀rà àfáà kan bẹ́ẹ̀ ìkà ápò mo gbà pé kan bẹ́sẹ́ àmẹ́yàn ní bẹ́ẹ̀ nídìí òròtòrò fi ń ké sọ́ọ̀sà lè dájà ni igi lè dájà omi lè dájà ẹ́ àwárà ògùn lè dájà ṣàgbọ́n lè dájà láà kódà nínú tàrẹ́ Ṣàngó ò lè ṣe nǹkankan ìgbà tó bínú tó pokùnso nílùú Ọ̀yọ́ àwọn ènìyàn tí wọ́n sọ pé ọba ọba so ọba so náà wá rí i pé àbùkù rẹ àwọn táwọn ń tẹ̀lé Ṣàngó kí ni wọ́n ṣe tó bá ti ní ọba so fẹ́ di ọgbìmọ̀ rà bẹ́ẹ̀ sọ pé pẹ̀pẹ̀pẹ̀ ọba so ni eh, ó pokùnso eh, ó pokùnso ó dídí ọba ìwọ tó wá ń sọ báwọn ọwọ́ àti iná bọ́ọ̀lì rẹ lóru wọ́n wà ní Ṣàngó tó ló so. òun ló ti lọ́bọ̀ lé rẹ̀ ọwọ́ kó bẹ̀rù báwọn ènìyàn pé sàǹgótọ́ ló so ti lọ́bọ̀ ilé rẹ̀ sàǹgótọ́ ti kú tó bínú so pokùnso ìsèǹtìlódù wọ́n nà yánnayànna lọ́yọ̀ wọ́n nà yánnayànna wọ́n yasọ́mọ́ lára àwọn ni òlómi ń lẹ́fẹ̀ẹ́ jẹ̀wẹ̀ ah, ah, ah, kò lásán ń létí mà kí bora kò tí ó gbọ́ bó bá gbọ́ gbòòrò wọn ti dasọ rẹ̀ ni yóò bọ́ sí wọn òde gbòòrò ni wèrè ni wọ́n pè lórí ìmọ̀ ló dabora wọ́n ti wá kó bẹ̀rẹ̀ sọ́dọ̀ àwọn ènìyàn wọ́n ti wá sọ irin dògún ni wọ́n ti sábẹ́ nǹkan tá a sọ mùsùlùmí ká gbọ́ yíra dá o pé nǹkan yẹn ni táwọn bá ò bá ti ṣe bẹ́ẹ̀ ìkíní yìí ó padà hun àwọn ìyá rẹ̀ ó jẹ àwọn ẹ̀ṣẹ̀ ṣe kó nìkan sí ìkan náà àwọn ará ẹ̀kọ́ ṣíṣe ni àyíkáyà gbogbo nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ ni gbogbo dẹ́yìn náà ń páyà yọ ẹ má páyà oṣó ẹ má páyà àjọ ẹ má páyà dáńsó ṣe kó nìkan sí tó bá páyà wọn tó ìgbé agbára kan lé wọn lọ́wọ́ bí ìgbà kíkásí pé wọ́n lè dá nǹkan kan ṣe yàtọ̀ fún tọ́lọ́wọ́ bá nìkan bá ṣe ẹ̀ ń sọ fún wa wípé ẹ̀ ń sọ nínú ọkàn rẹ wípé àwọn ẹ̀yẹ ní wọ́n kẹ́kẹ́ ọlọ́run ni. Ah, ah, wọn ò lè yí kára padà o àmọ́ wọ́n lè fọwọ́ aago sẹ́yìn aago tí àbí tọ́lọ́run fẹ́ ṣe. ọlọ́wọ́ bá nìkan ọlá ni wọ́n fọwọ́ aago tọ́lọ́run fẹ́ ṣe fẹ́yìn mọ́ yàtàhù lọ́wùlì náà sí mi rahma fàlà mọ́mùsíkàlà wọ́n máa yọ mùsík fàlà mọ́rùsíláláhùmí bá. ọlọ́ni wọn ò tó bẹ́ẹ̀ kò sí ẹni tó lè fọwọ́ aago tí sẹ́yìn kùránì nílé yìí so àwọn tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yẹn tó tóbi ni ṣiṣẹ́ kò kàfé so ẹbọ ńlá máa ń wọnú ẹ bó tilẹ̀ bọ́ kékeré náà máa ń bẹ nínú rẹ̀ ṣùgbọ́n àti dáyò ẹbọ kékeré ara àwọn ará ẹbọ nìyẹn lára àwọn ará ẹbọ òun náà ni ṣíríkú alẹ́ ìtìkọ̀dáàt àdìọ́kàn wa ìjẹ́ kó papọ̀ mọ́ ọ̀rọ̀ alùkàfíyù ńgbà míì ṣùgbọ́n àdìọ́kàn náà ni àwọn àdìọ́ kan wá pọ̀ kásọ̀rọ̀ kàfíyù nìkan lọ ẹ̀rí ó ní gbogbo ká pé àwọn tí ń pè ní nítorí kárí ní àdìọ́kà wa mùsùlùmí nípa ń mọ̀ sí alọ̀gàyìbíyà ń tó pamọ́ àwọn àdìọ́kà ń tó pamọ́ ìsìláàmù ń fèrè lọ́wọ́ gbogbo àwa mùsùlùmí ó sì gbogbo àwọn tí ń bá a bá ti bó sì yẹ ká gbà á gbọ́ ọlọ́run ọba àlekì ọlá àti ń ṣe ìjọsìn fún nìyẹn bá a bá takò nǹkan nínú àwọn nǹkan tó pamọ́ bọ́lọ́run fẹ́ nígbàgbọ́ sí ó túmọ̀ pé aṣèké ni a ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlekì ọlá wa ta'ala. gbogbo wa o òun ni pé wa àti ìrùkú wa. àmọ́ dáadáa ọlọ́run nìkan ló bàtà kú bàtà tá yọ ẹnu ọlọ́run kan ló mọ̀ bá a ti sẹ̀mí ọlọ́run kan ló mọ̀ gbọ́ àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ pàpẹ́ níwọ̀n àwọn ọ̀ràn kan níta àmọ̀ sí ìran ẹ̀bọ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. lára rẹ̀ shirkul akwa àwọn ọ̀rẹ́ ẹbọ tó ní ṣe pẹ̀lú ẹnu tó ní ṣe pẹ̀lú ẹnu lára ẹni ká máa ṣe dùn á bóyá ìtìgáza ni ìtàáza ni yẹni pé à ń wá ọlọ́run ní onírànlọ́wọ́ ni à ń wá ìdákan lórí olùsọ́ni gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ní í ṣe pẹ̀lú ẹnu bákan náà gbogbo àwọn ìkí máa dá orúkọ ohun tí ò yẹ ká pe ọlọ́run tá a bá pè é gbogbo náà kó sí abẹ́ àṣírikul akwal ẹnu láti sọ eléyìí ni kéèyàn ó sọ ẹbọ jáde lẹ́nu ó lè gbé ìdálòkó ní ìsìlámù náà bẹ́ẹ̀ náà ni ẹbọ kéèyàn náà tún bẹnu tá a máa ń sọ jáde ní ẹnu ara ẹni ká máa fi nǹkan míì búra yàtọ̀ fọlọ́run tó lára àrà ẹbọ náà ni ṣírikul akwal àwọn nǹkan tá a máa ń sọjá lẹ́nu ó máa ń ṣe kẹ́bọ̀ máa ń ṣe ń bẹ̀ lára ẹni ṣírkul afu'al òun ni sẹ́yìn ṣe tá a máa ń ṣe lápèjú àgbọ̀dọ̀ kírun fún nǹkan mi tọ́jọ̀ fọlọ́n bẹ́ẹ̀ ni àtàbùrù àgbọ̀dọ̀ kúnra fún nǹkan mi tọ́jọ̀ fún tani ọba àdá ọba àlá gbogbo àwọn yìí ní ṣe pẹ̀lú iṣẹ́ ìṣe tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí tá a sì gbọ́dọ̀ mọ̀ wípé tá a bá lọ sí àṣìṣe níbi eléyìí rèé àwọn nǹkan yẹn náà rèé yóò gbàjáde fún Islam ọ̀dà fún àlùtà gbọ́dọ̀ gbàgbọ́ lára ẹni ká mọ̀ wípé kò sí ẹnì kankan tó lè dájọ́ àfọlọ́hùn torí ní ó ní pẹ̀lú kẹ̀bí ọlọ́run báwọn kan bá wá di lónìí tó máa sọ fún wa pé arákùnrin kan ní àwé tí ń bẹ ní agége rẹ gbogbo lẹ́tọ̀ rẹ̀ kan mọ́jú yìí ó wá ń ka ẹsẹ̀ báíbù láti fi tako pé isa ò lè padà wá mọ́ ó dà pé ó ti ṣe é tẹ́lẹ̀ wọ́n rí pítẹ̀ lólè tó pọ̀. ó wá fi ń tako pé isa ò lè padà wá mọ́ ó kọ orin kan ó wá tún sọ ohun tí àwọn kírísítẹ́nì máa ń sọ ó wá ní jésù isa tá ń sọ táwọn kiri ó sọ pé ó ń bẹ ní sa òkú ó ń dájọ́ òkú lọ́wọ́ ó wá ní tí ó bá padà wáyé ta lẹni tí wọ́n gbọ́dọ̀ ń tóbi wọ́n rí pé ọ̀rọ̀ tó sọ ń tó tóbi ni ọ̀rọ̀ kẹfẹ́rí lárakùnrin abẹ́gẹ́ yìí sọ yìí àwẹ́jìbára gẹ́gẹ́ yẹ ti lọ fún àpòrò kẹfẹ́rí ní pápí ní yìí ó dá sí tàṣì kẹsọ fún akẹ́ nìkan ó dájọ́ yàtọ̀ fọlọ́ òun ó sì tún báwo pé àwọn làwọn ọmọkùnrin àwọn oníṣúná àti ẹ̀dá kù ó dá àwé agẹ́gẹ́ àtẹ̀yìn màrákìsù ó dẹ̀ fún wa ní tẹ́ẹ̀sì wípé ẹnìkan ó dájọ́ lẹ́yìn ọlọ́run nọ́mbà wà nù nọ́mbà tù ó dẹ̀ sọ fún wa wípé ṣé ìdájọ́ di méjì ni jésù ń dájọ́ òkú lọ́wọ́ kò jésù ń dájọ́ òkú lọ́wọ́ àwọn ní bá kú ń bẹ̀ sálẹ̀ ní tó mọ̀ lè tó mọ̀ ṣèdájọ́ yẹ ọ̀rọ̀ burúkú lè yìí o. ẹ̀rọ ṣírkù náà fún ẹ àgbọ̀dọ̀ gbé nǹkan yẹn fẹ́ ní kàkọ́lá. so ìdájọ́ máa di mélòó àlìkámọ̀ ti dẹ́yìn yẹ àbí kéṣù ló ṣèdájọ́ inna lillahi wa inna ilayhi raji'un àfáà ti ń lérí pé àwọn làwọn máa kúránì ó dẹ́ fún ẹ tẹ́sì àkúránì yẹ o sọ pé jésù ló mọ̀ dájọ́ ó sì ń dájọ́ fòkù lọ́wọ́ owó la ìmọ̀ kan báyìí gbogbo ẹni tó bá lóun fẹ́ takò tọ́ lọ́run tó fẹ́ takò súnà nàgbẹ̀ sọ súnà ọlọ́run ọba àlejò láti sọ fún wa pé yẹ̀yẹ́ àti àbùkù ni ó máa kan gbogbo ti ayé wọn. bárakùnrin ti fẹ́ máa bẹ̀wẹ̀ báyìí yóò tún máa dábùsùn ní wàhálà míì ni tó bá ti fẹ́ máa bẹ̀wẹ̀ tó bá ti fẹ́ òun ló fẹ́ kílẹ̀ yìí tó ti fẹ́ kílẹ̀ yóò tún wá wọ́ọ̀rù kòtò ńlá náà ara ọ̀rọ̀ ṣírìkù náà ni bọ́lá bá ní ká nígbà tí wọ́n ti fún arásìkò níbi kò tó rọ̀ ti ṣírìkù bẹ́ẹ̀ yóò bá ka ṣírìkù kún wàhálà yóò máa jábọ̀ tí yóò mọ̀ jábọ̀ ni. tọ́ nítorí àsìkò wa lára àwọn ọ̀rẹ́ bọ́lá ti kà mára àwọn táwọn bọ́ síbi ìran mẹ́ta tá a ti kọ́kọ́ kà tí ìran mẹ́ta náà bọ́ síbi ìran méjì tá a ti kọ́kọ́ kà ìran ẹlẹ́kẹta nínú rẹ̀ ní sírìkọlá asgard àwọn bá mi ní ilé tí ń lọ́tọ̀ ni àwọn kan ní ó ń bẹ pẹ̀lú àwọn kamara àwọn tá a kà yìí òun náà ni àṣírikú àlà asgard òun lọ́bọ̀ kéékèèké tí a sọ fún alẹ́ kan bí kéèyàn máa búra pẹ̀lú nǹkan ní àtọ̀pọ̀ lọ́n bí kéèyàn máa fi mà ọlọ́n pé máa ṣe Allahu wa síta bọ́lọ̀ ń bá fẹ́ bẹ́yìn náà bá fẹ́ àyíkọ́ bẹ́ẹ̀ àbáfẹ́ ṣe kíní kan lọ́la ká máa wò pé ọlọ́run ni bẹ́ẹ̀ bá ti fẹ́ àbí máa ṣe nǹkan ìlọ́la láì ṣe pé ọlọ́run lọ fi sí ké tó bá fẹ́ ṣíyà ọlọ́run ọba àlejò ọlá a lè ṣe ẹbọ látara bẹ́ẹ̀ máa ṣá aláwọ̀ ṣíta bọ́lọ̀ bá fẹ́ bẹ́yìn náà bá fẹ́ mọ́sọ̀ bẹ́ẹ̀ àníbi ni má gba orogún pẹ̀lú ọlọ́run bọ́ pé máa ń ṣá Allahu thumma shi'ta bọ́lọ̀ ń bá fẹ́ lẹ́yìn ìgbà náà lẹ́yìn náà bá fẹ́ nǹkan yẹn. ṣùgbọ́n máa lo gbọ́dọ̀ nǹkan tí ó kẹgbẹ́ pẹ̀lú ọba adẹ́dà bẹ́ẹ̀ ni pẹ́ẹ́fù kan mi ìbúra lẹ́yìn ọlọ́run gbogbo àwọn ilé ìbọ́sí ibi abẹ́ ṣírkú bẹ́ẹ̀ náà ni àríyá ká máa ṣe síárì mi níbi iṣẹ́ níbi ìwúwa wa níbi ìjọsìn wa ṣírkù al ni. bákan náà ni òun náà ni ká gbá nǹkan tí ò yẹ ká gbá mú ní sábà bí kéèyàn mọ́ lọ wá oògùn tajà oògùn sọ ṣírkùn asgard ni ká gbá nǹkan yẹn mú ìtọ́lọ́wọ̀ pẹ̀lú sábà bí ká gbá mú ní sábà gẹ́gẹ́ ṣírkùn asgard làkó sí tọ́ kéèsì ọ̀tọ̀ tó wáyá ni wípé tá a tún wá là níyàn pé nǹkan yẹn lè ṣiṣẹ́ dáadáa tó lè dá nǹkan sí lẹ́yìn ọlọ́run tàbá lè pé nǹkan eré dá nǹkan tó ń gangan ní ṣe nǹkan yẹn àbọ̀tí ṣírùkù akbar ṣùgbọ́n ká gbá nǹkan tí ò yẹ ká dámú ní sábàb dámú ní sábàb láti débi nǹkan ṣírùkù asgar ni nígbà wọn ọ̀rọ̀ tá a sọ yìí ẹbọ lẹbọ ṣe àti kékeré ẹbọ àti ńlá ẹbọ èwo lèyí tó dá nínú gan ẹ̀rí anabi muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé nǹkan pè ní ẹbọ àwọn nǹkan wọ̀nyí nǹkan tó le ni ètò lé ní nílé lè yọ ọmọ ìyá ní Islam bóyá ní kí kàtàrí ka kòtòrò ṣẹ́jú márùn péré máa kà ká nílé táwọn kìíní ẹ̀ alákọ̀ọ́kọ́ nínú kòtòrò nínú àwọn ewu tí ó ń bẹ fún ẹbọ òun ni wípé kágbà pé ẹbọ tá à ń sọ yẹn mo sọ fún alẹ́ kan ó ní ẹ̀ṣẹ̀ tó tóbi jù ó ju àǹkàyàn lọ ó ju oyin ṣe sùn náà lọ ó ju kóyin mu sí lọ ó ju gbogbo ẹ̀ṣẹ̀ ńlá gbogbo dáńpẹ̀ lẹ́ṣẹ̀ láyé alákọ̀ọ́kọ́ ni ó sì tóbi púpọ̀ níwájú ọlọ́run sórí lẹ́yìn ní ewu ńlá kan ni kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi làá ó máa ṣe kíni òun làá ó máa fi ta yín ẹ̀dákọ̀jẹ́ àṣà fún un. ẹlẹ́ẹ̀kejì inú àwọn tá a mọ̀ sí wípé tó tún dá wípé kòtúrọ̀ rẹ̀ ewu tí ẹbọ ní òun náà ni pé gbogbo ẹni tó bá jẹ́ ẹlẹ́bọ láyé láàyò fà kò lè rí àforíjì ọlọ́run kò ní kíni o kò lè rí àforíjì ọlọ́run tó bá bá ẹbọ yẹ kú ọlọ́run ọba àlekọ́lá lóhùn nítorí ọlọ́run ló ń ṣe kí ni kó ní foríjì ọlọ́run sọ yìí láti ní sáàtà ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà mi. ìrẹ́lẹ̀ kẹta èyí tá a fi mọ̀ tó jẹ́ pé ewu tí ń bẹ́lá bí ẹbọ òun náà ni pé hurima alehim li janna gbogbo ẹni tí bá ń fi ẹbọ ọlọ́run ti àlùjẹ́nà léèwọ̀ fún wọn o wọn ò ní wo àlùjẹ́nà rárá inú ewu lálá tí ń bẹ́lá bẹ̀rẹ̀ ní wà ó pàṣẹ wípé ẹ lè tọrọ àforíjì fún wọn kò bá tóbi rẹ bàbá àtìyá rẹ ó lè tọrọ àforíjì bá sẹgbẹ ló bá bá kú ó lè tọrọ àforíjì fún. ìyá ló jásí pé ń yà mí lẹ́nu lónìí lára àwọn kan tí wọ́n pera wọn lórí súnà tí wọ́n ń lò gbà lọ́wọ́lọ́wọ́ wọn ní bàbá rẹ òun lẹni tó jẹ́ igbákẹrin sí Ṣéwù Tìjání ẹni tó jẹ́ igbákẹrin sí Ṣéwù Tìjání ọ̀dẹ̀ ká bàbá ìfún wàlíyọ̀ ọlọ́run ọ̀nkà kúnnú wàlíyọ̀ ọlọ́run wọ́n ka kún àwọn èèyàn ńláńlá àwọn èèyàn àwọn ẹni ọlọ́run yányá ọwọ́ ń ta bàbá rẹ fún àwọn mùsùlùmí gbà tàwọn ta àwọn sàábé ta tábìrì mọ́lìkì fún wọn pé bàbá rẹ gé èèyàn dáadáa àmọ́ òní fún kíni o fún Tijani Tijani gé èèyàn Islam àbí ìlú súnà sọ tí bàbá yìí sọ nínú súnà nínú Islam síbẹ̀ táwọn ọ̀rọ̀ wọn yóò ti wá tún wá lanu gbàgbà pé bàbá ló jẹ́ gbà kẹrin fún wọn bàbá àwọn awọ́ tiẹ̀ ni pẹ̀lú gbogbo ẹgbẹ́ táwọn èèyàn kó sí inna lillahi wa pẹ̀lú àwọn ńlá tí wọ́n kó sí àṣírà pẹ̀lú wọn ta àwọn eléyìí fún wọn ara pé ẹ ìwọ́n tó ọkọlẹ̀ nínú súnà olúkàlùkù lẹ́nu bàbá tiẹ̀ ṣùgbọ́n àwọn ń ta bàbá àrígbà tó ń ta àwọn ẹni ṣáájú àwọn dáadáa kásọ̀rọ̀ fún wọn ilé yìí kí lélẹ́ yìí náà ní kò sí tó lè jẹ́yàn tó jẹ́yàn bó bá kú sí bí ń ta àpè lẹ́bọ àlè ṣàdúrà fún bàbá wa àṣìṣe fún ìyá bẹ́ẹ̀ ni àwọn ará ilé wa àtẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú aburú tí ń bẹ níbi ẹbọ òun náà ni pé ẹbọ ni ó máa ń gbéyàn jìnà sí ìmọ̀nà púpọ̀ púpọ̀ máa ń gbéyàn jìnà sí ìmọ̀ ọlọ́run ká máa ń gbéyàn jìnà sí bákan náà ni gbogbo tí ń jẹ́ ẹ̀mí ọlẹ́bọ̀ ń gbọ́ bá kú sá lára bẹ́ẹ̀ òun ni pé tí wọ́n bá kú tán ẹ̀mí wọn ò lè kú sánmà lọ anábìnrin tí màláìka bá dé tí wọ́n bá gba òní tán wọ́n gbé ẹ̀mí yẹn láti kú sánmà wọn ò ní sílẹ̀ kú sánmà àkọ́kọ́ fún dépò yóò lọ sánmà keje ọlọ́run ni kí wọ́n da pàlàpàlà sílẹ̀ rẹ̀ wọn ò ní lọ so ẹ̀mí ẹni aburú ẹ̀mí ẹlẹ́gbẹ́ ò lè kú sánmà lọ láíláí tí èkó ìdọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá inú ilẹ̀ ní títí wọn ẹlẹ́keje òun náà ni pé ìrẹ́gbọ́ ní ń fa wàhálà sínú ayé àti ìbẹ̀rù ìpayín kẹkẹ wàhálà tuntun náà máa ń pa sínú ayé kan ibi tó bá ti ń ṣe ẹbọ àní níbọ̀ kábalẹ̀ ńbẹ̀ wàhálà la máa ma bí ó ní pé ẹ mọ̀ ní pé ilé mi pé wọ́n gé yẹn rè lónìí wọ́n ka ọ̀yàn èèyàn lọ wọ́n ka ọ̀yàn obìnrin lọ wọ́n gé abẹ́ ọkùnrin wọ́n gbé awọ́ ọ̀tún wọ́n gé ìka owó wọ́n gé ọmọládé àtàpàkò ẹ̀dá ìkíní kan tí ló ń fa gbogbo eléyìí ìrẹ́ ẹbọ ni nà ó kò sí kẹ̀kẹ́ Islam lóní ẹbọ ló kọ́ sí wàhálà láyé tó ẹ máa rí ìpáyín kékeré àti ìbẹ̀rù níbi àwọn kùtúrọ̀ tí ẹbọ fún ayé nìyẹn ẹ ní máa ṣẹbọ lójú kan kẹ́bọ sì gbilẹ̀ ńbẹ̀ ní kẹ́ní bọ̀kàbalẹ̀ ńbẹ̀ ìbẹ̀rù àti ìpáyín kékeré tì sínú ìdààmú ẹ mọ̀ bá yé àwùjọ yẹn ni ẹ̀yin náà ní sinmi látara àrẹ ẹbọ léyìí lára àrẹ ẹbọ àwọn ní ọlọ́run ó ṣe ìbínú ọlọ́run àti làánà ọlọ́run wọ́n ti lẹ́kọ̀ọ́ lórí ara wọn. gbogbo táàbí ni àkùránì bẹ fún wọn ti àníṣe islam ọ̀rọ̀ anábì ó wọ́n ti ṣe ìbínú ọlọ́run làánà ọlọ́run ìgbẹ́yànjìnà sí kẹrẹ yányá wọ́n ṣe lẹ́kọ̀ọ́ lórí ara wọn. sókè mùsùlùmí sọ́ra fún táwọn sí ẹbọ tó tún náà wọn kò tó tó pọ̀ káàlì láǹfààní àti kàmá sọ ọlọ́run kò yí tá a kà yí kọ́lọ́mọ́sà jẹ́ kí tá a sọ ìkọ́lọ́mọ́sà jẹ́ sọ́wọ́ aláǹfààní àtàwọn tá a sọ àtẹ̀yìn tẹ́ gbọ́ ọlọ́run jẹ́ sọ́wọ́ aláǹfààní وصلى الله على محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته